nígbà tí ẹni tí ó bá ń bu dúkáàyè kọ yóò ṣe ibnu ògúnmọ̀ ọ̀rọ̀ díẹ̀ lára ní lórí pé nígbà tí òjíṣẹ́ ọlọ́ọ̀tọ̀ lọ́la àríwọ̀ tí bá ṣe ìrìn àjò tí ilẹ̀ sì fẹ́ ṣú sọ pé ìwọ ilẹ̀ olúwa mi àti olúwa rẹ ni Allah mo wá ìṣọ́ ọlọ́run nípa aburú rẹ àti aburú ohun tí ó wà nínú rẹ àti aburú ohun tí ó wà tó tí wọ́n dà sínú tí wọ́n dà sínú rẹ àti aburú ohun tí ó ń rìn lórí rẹ mo wá ìṣọ́ ọlọ́run kúrò níbi aburú kìnìún àwọn ẹ̀dá dúdú kan ejò àkéèké àwọn tí àwọn tó ń gbé àyè yìí àti àti bímọbímọ àti ọmọ tí ó bí ẹyẹ kí agbó àdìsí lẹ́ẹ̀kan sí àdúrà tí ẹni tí ó bá gúnlẹ̀ sáàyè kan yóò ṣe ibùdó fúnmọ̀ ọ̀rọ̀ bí aláàánú ròyìn pé nígbà tí òṣìṣẹ́ ọlọ́run kan lọ́la àlébọ̀tọ́lá ń bá ṣe ìrìn àjò tí ilẹ̀ sì fẹ́ ṣú yóò sọ pé ìwọ ilẹ̀ olúwa mi àti olúwa rẹ ni Allah mo wá ìṣọ́ náà nípa aburú rẹ àti aburú ohun tí ó wà nínú rẹ àti aburú ohun tí wọ́n dà nínú rẹ àti aburú ohun tí ó rìn lórí rẹ mo wá ìṣọ́ náà kúrò níbi aburú kìnìún àwọn ẹ̀dá dúdú kan ejò àkéèké àwọn tó ń gbé àyè àti bímọbímọ àti ọmọ tí wọ́n bí. Abu Dawud ló gba ìgbàwá náà tọ́ alhamdulillah وعليه الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الخلق محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àlàyé tí àbí àwọn àhádìsì tí a ń bá àwọn àlàyé ṣókìṣókì lẹ́yìn ohun àṣùgbà báàbù ma yad'u bi idha khafa nasan ètò tẹ̀lé ìta ṣàlàyé ó ní wọ́n ní kí ni tá fi bẹ lọ́hùn nígbàtí a bá ń páyà àwọn èèyàn kan tàbá àwọn mẹ́yìn afáwa Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu kọlọ̀mbá ni yọnu sí òun ló sọ pé anna rasulallahi sallallahu alaihi wasallam <clears throat> dájájú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kánà ìdá kọ́ọ̀fà kọ́ọ̀mẹ̀n yakul nígbà tí ó bá ń bẹ̀rù àwọn ìjọ kan tàbí àwọn ikọ̀ kan yóò sọ pé allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim gbólóhùn tánàbí ma ń sọ ní rẹ̀ ní bí olúwa ọ̀

ìyá máa dúrí ìyá wà ní olé ń gbà mí àwọn kan kọ̀ọ̀kan lẹ́kùn ẹgbẹ̀wó ní ọ àwọn amọ̀rọ̀bà ní ọ àwọn aládé ẹ̀ṣílẹ̀kùn fún wa gbólóhùn tó yẹ kó wá sẹ́nu èèyàn ní pé allahumma inna naj'aluka fi nusurihim wa ah, wọ́n mọ̀ láwọn olè ti délẹ̀ wọ́n mọ̀ ọpẹ́rẹ́tì

ìní lórí pà ń gbọ́ gbogbo orin tẹ́nìkan pẹ̀lú mi lè orin barista báyìí yóò mú láti bẹ̀rẹ̀ dópin yóò kọ kò sídìí tó fi rí kọjú pé ó ń gbọ́ ọ lọ ọ̀rọ̀ tó èdè lè jù kó lé òògbọ́ ni bí wọ́n bá ń gbọ́ gbogbo ìgbà yóò mú ìbá àwọn kí ó rí barista kénu rẹ́kọ́dù bàbá ní kí ó lé àwọn tó ń kọrin bàrí wọn kì í kọ kí ó yẹn ni wọ́n kọrin tó yẹn náà mọ̀rin mẹ́rin nítorí pé kí ni nítorí pé wọ́n ń gbọ́ òjòrí náà rí ilé yìí sí ìyá nìkan rìkọ́dù ẹ̀sìtẹ́ẹ̀tì fún nǹkan tí ò bá mọ́ tí ó wà ní hísmọ̀lì mùsùlùmù tí ọlọ́run kò ṣàánú wa èyí tó tẹ̀lé ó ní báàbù máa yàkúlù ìdánizàlá mọ̀nzílàn nǹkan tá a sọ àtàtà ṣe nígbà tá a bá gúnlẹ̀ sáàyè kan ànàkọ́ùlà bíntì òkú hakim radiyallahu anha obìnrin tá ń pè ní kọ́ọ́lá ọmọ hakim kọ́lọ̀mbá ni yọ́nu sí kọ́ọ́lá ó sọ pé sami'tu rasulallahi sallallahu alaihi wa alihi wa sallam yakun mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba tí kàtàlá ọlọ́run ọba ń bẹ fún sọba ìpé man nazala manzilan thumma qala ẹni tó bá sọ̀kalẹ̀ sáàyè kan àbúgúnlẹ̀ sáàyè kan lẹ́yìn náà tó wá sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa lam yadugu shay'un hatta yartahila min manzili idali rawahu muslim náà muslim ló gbà yẹwa ó ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam òun gbọ́ tó sọ pé ẹnikẹ́ni tó bá gúnlẹ̀ sáàyè kan bóyá ó ń rìnrìn àjò lọ tó wá dúró sí nìkan lọ tí ti délé bóyá wọ́n fẹ́ ni o bóyá wọ́n fẹ́ ni o bóyá wọ́n fẹ́ ni o bóyá wọ́n fẹ́ ni o bóyá wọ́n fẹ́ ni o bóyá ọkọ̀ wọn ni o àbúsá dúró síbẹ̀ ń tó múyàn dúró síbì kan ìgbà tí wọ́n ti wá gúnlẹ̀ síbẹ̀ wọ́n ẹnìyẹn wá sọ wípé àúdò bí kálí mẹ́tì lẹ́ ìtààmẹ́tìṣàrìnà fọ́lákọ̀ èyí mọ̀ ilé náà gbogbo mùsùlùmí gbọ́dọ̀ ha orí torí pé ó wà nínú àdúrà táàmọ́ ń ṣe àkàrù ìrántí a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq mẹ́ta ṣùgbọ́n tẹ̀ máa ń bá àwùjọ wa ló ń nìkan دي táwọn bí kọ wà ní eléyìí ò ní jẹ́ káwọn kidnapper orí wa pé ọbẹ̀rẹ̀ eléyìí ò ní jẹ́ káwọn ẹranko burúkú kan rí wa pé wọ́n fẹ́ pààyàn jẹ́ mẹ́ eléyìí ò ní jẹ́ káwọn rọ̀bà wa bá wọn bẹ̀ eléyìí ò ní jẹ́ káwọn olùmọ̀ kọjá lọ fẹ́ra àwọn èèyàn ẹ̀mú wọn bá àwọn olè àwọn àgbàyẹ̀ wọ́n ó fi wa ní tàbí tí a bá jẹ́ ẹ̀dọ́dọ̀ wa ilẹ̀ òkú ó máa lọ hmm? gbọ́nà yìí àrùbìnrin kalimatila tààmà torí bá náà bí ní tẹ́yà bá ti lè sọ bẹ́ẹ̀ lámìyà dúró òṣè kò sí nǹkankan kò sí nǹkankan tí ó kó ìnira bá láàyè ní hátà yàrìsáhìlá ní ìnira kan àbá ń bẹ́ẹ̀ àwọn kan dé ẹgbẹ́ aláàbí ní kò dọ́dọ̀ rẹ̀ ní bá lè sọ gbólóhùn kò ní ọ̀fọ̀ wọ́n rẹ̀ wọ́n pa ọ́ wọ́n múra lára rẹ̀ ìrọ̀ ni kọ́ọ̀lù hakù wọ́là olè hamdu ọ̀rọ̀ ọlọ́run ọba òdodo ní tí ẹ̀ sí lẹ́yìn ní tó ní kánà bí ń sọ fún wa nìyẹn wà máa yà ń tẹ̀kọ̀ ánìlẹ̀ hawa in huwa illa wahyan yuha allama ushadidul quwa

ṣùgbọ́n bí wọ́n ṣe ń fi lè wáṣọ ní mo fẹ́ sọ yàtín kalẹ̀ kò ní àwọ́dù kálímẹ́tì láì tààmà ìṣàrìmà ṣọ́làkọ̀ ànábì aburú kan ò ní ṣẹlẹ̀ jọ tó fi kú mẹ́ èyí tí wọ́n wá kà láàárọ̀ ìgangan ní hadith ó ní hadith ibn umar radiyallahu anhu qal ibn umar tọ́lọ̀ bá mi yọnu sí ó ní كان رسول الله صلى كأن رسول الله صلى الله عليه وسلم إذا سافر فأقبل ليل قلب oni yẹni pé àbí nígbàtí òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó bá rìnrìn àjò sílẹ̀ bá ti wá ṣú ànábí ó sọ pé ya ardu rabbi wa rabbi ya ardu ya ardu rabbi wà rabbuka Allah ya ardu ìrẹ́ ilẹ̀ rabbi olúwa mi wà rabbuki àti olúwa tiẹ̀ Allah òní ọlọ́run ya ardu rabbi wà rabbuka Allah ìrẹ́ ilẹ̀ yìí sílẹ̀ ṣúgbà mi lórí ẹ̀yìn olúwa mi àtolúwa tiẹ̀ làláwò ọlọ́nkan ló dá wa méjèèjì a'udhu billahi min sharrik mo wá sábì ọlọ́run kò níbi agbúrú ìwọ ọlẹ̀ agbúrú tó lè ṣe mo wáṣọ ọlọ́run kò mẹ́ wàṣáàbì mafik gbogbo tí ń bẹ rẹ àti lórí rẹ báyìí rẹ mo gbogbo nǹkan dá tó jẹ́ lórí ilẹ̀ ni mo kò mẹ́ mo wáṣọ ọlọ́run kò mọ́ sí mi yàdúgbò aburú gbogbo àwọn dáadáa ẹran afàyàfà èmi lè jò ní oríṣiríṣi wọn lè jò èmi làwọn àkékeré ni èmi ní tata ń sákọ ni èmi ní kìnìún ni èmi gbogbo nǹkan sá tó lè ṣèyàn léṣe pàápàá àwọn tó ń fàyàfà tó ń pààyàn tàbí tó ń sọ̀yàn tàbí tó ń sànyàn gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni ìmí ìmọ̀ ń pààyàn ni ìmí ò sọ̀yàn pàkà ìmí ò sàn gbogbo nǹkan wọ̀nyẹn mo wáṣọ rẹ̀ hmm? wàhálùdù bí láì ní ṣàbí asadin wa usud mo sáàdì ọkù níbi aburú dùnmùún àti àwọn ọmọ èèyàn oní usud yẹn orògbódíé mo sáàdì ọkù níbi aburú alẹ́ ọmọ èèyàn ní jẹ́bẹ̀ hmm, kìí ṣe asad wa wíṣe ṣàlàyé náà wà mo sábí ọlọ́run kò níbi aburú àwọn ejò àti àwọn àkékì wà mí sáàkì nílùú bálà àtàbúrú àwọn tó ń gbénú ìlú ìlú yìí wà mí wálìdì wà mà wálàdà àti aburú wálìdì òǹbí ni wà mà wálàdà àti nǹkan tó bí ìmọ̀mù wa náà wá wí ní òǹbí nìyẹn òbí òun ni èṣù ni wọ́n gbà lérò wà mọ̀ wáládà àwọn nǹkan tó bí láwọn ṣẹ̀yàpín àwọn èlèṣù hmm? àwọn èlèṣù omi èṣù bí èèyàn ni omi náà èèyàn bí èṣù ni èṣù bí èèyàn làlìjànú tó ń jẹ́ mùtàmọ́rì tó jálá gidi tí ò sí lọ́n èṣù ni ó mú lọ́gá ó lè gbé àwọ̀ èèyàn wọ̀ tàbí kó yí padà sáwọn èèyàn báyìí ó rò pé èèyàn ni èyí wọ́n máa ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀ títì pàápàá bá ń lọ o lè rí obìnrin arẹwà yóò pupa fòó jẹ́gbọ̀n táwọn èèyàn dúdú pàápàá àwọn ọkùnrin nípa arúbìnrin tó pupa fòó wọn ò lè ṣe kí wọ́n mọ̀tò lẹ́ẹ̀kejì yóò rẹwà tó jẹ́ pé yóò mọ̀ pé egbin lélẹ̀ kìí sì ṣe èèyàn èṣù bí èèyàn ni ó kàn ṣe bí èèyàn ni wọn làwọn bá wọn jẹ́ wọn máa ń sàdúrà èṣù bí èèyàn àti èèyàn bí èṣù ọlọ́run yàwá yàwá tó bá ti gbé báyìí ó gbé jombonu ó ń tọ́ ń gbé jombonu àwọn èèyàn bí èṣù náà wà hmm? irú àwọn èṣù bí èèyàn ni irú àwọn táwọn bàbá wọn pìtàn rẹ̀ ń jọun sẹ́ranko ṣe èèyàn ṣe èèyàn sẹ́ranko tí wọ́n sọ pé ìwìn ni wọ́n tí wọ́n yí padà sẹ́ranko tí wọ́n ti gbọ́ ìtàn ọdẹ tó fẹ́ obìnrin wálé tó jẹ́ ẹranko ìṣù làwọn yẹn ni wọ́n fi ní kéèyàn fẹ́ àlèjànú mùsùlùmí ò lè ọkùnrin ìlèwọ̀ ní kó fẹ́ àlèjànú torí pé tọ́lọ́wọ́ bá sọ ní pé wàmín àyà àtìdì àǹkọ́lákọ̀lákùn mín àrùn fúsìkùn àzùwájá ni ilé à lẹ́nìkan bá mú bèèrè wá pé tó dẹ̀ já tó ń kírun ẹ̀ já lè fẹ́ ààlè fẹ́ ìpìkẹ́ ọlọ́run sọ pé wá ní ayáti ní nínú àwọn àmì rẹ̀ ní anìkọ́lákọ́lákún min àwọn fúsikún azùmájà ọlọ́run dá fún yín àwọn ìyàwó àwọn aya min àwọn fúsikún nínú ara yín irú yín èèyàn bíi ti yín dá níyàwó fún yín kìí ṣàǹjànà àǹjànà ó ni yóò fẹ́ àlùjànà wa ní ìsìn èèyàn ni èèyàn yóò ló fàtà bá fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ táǹpì nílé ìyàgbẹ́ tàbá fẹ́ wọnú igbó lọ ìyàgbẹ́ àfẹ́lẹ̀ ìṣúnú igbó a sọ gbólóhùn bismillah allahumma inni a'udhu bika minal khubthi wal khaba'ith ní orúkọ ọlọ́run níjẹ́ Allah ọlọ́run àlìjànú akọ àti àlìjànú abo tó wà níbí tó ní pé ìwọ lè mọ́ mọ̀ ìtàn rẹ tó bá ṣí tó ló fẹ́ yàgbẹ́ báyìí àjẹ̀nú abo yẹn kàn dìrí pé ah ọkùnrin ló fàyìn báyìí òun ó fẹ́ yóò bá kó sí ọ lára ìwọ onímọ̀ bóyá jọ tó bá fẹ́ fẹ́ yàwó ló tó mọ̀ tó ní problem kò ní rí yàwó fẹ́ tó bá ti ń bá àwọn obìnrin sọ̀rọ̀ wọn á fẹ́ràn ẹ títí tí wọ́n bá ti dájọ́ máa rèjì báyìí àgẹ́yìn olóhùn òfin ọmọ kí nìdí torí pé yóò ń manzor nínú tí wọ́n lè ṣe ní ìwòsí rẹ lójú kẹ́yẹ wà tàbí tó bá ti rí ọkáyà rẹ máa já òun yóò mọ̀ dẹ́rùbà látara ojú rẹ ṣùgbọ́n wọ̀ ní mọ́ bá sá bá ti rí máa kò kò ní sọ fún èèyàn yóò ní wòsí mọ́ ní wọ akádà bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin tó máa ń ṣẹlẹ̀ sí wọn wọ́n á ti dájọ́ márèjì bá àkàn bẹ̀rẹ̀ sí síkì oríṣiríṣi àìsàn ẹ̀rẹ̀ tí ó bá tún sọ fún fẹ́ lọ́kọ máa rẹ̀ ó tún yá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ṣọ́ lórí àsìkò so ní ṣọ́kí ló ṣókí àwọn nǹkan wọ̀nyí ànábì sallallahu alaihi wasallam ló sọ bó tilẹ̀ wá jẹ́ pé àdíìsì ilé ìta àkàyè tí wọ́n kà láàárọ̀ yìí hukumu rẹ̀ bọ̀ àyè kì í ṣàdíìsì tó lálàáfíà ṣùgbọ́n tá a bá wo àwọn ọ̀rọ̀ tó jáde ń bẹ̀ ẹ́rí sí àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì ní lóòótọ́ àwọn nǹkan tí wọ́n wáṣọ fún bẹ́ẹ̀ ní pàtàkì ṣùgbọ́n alàlẹ̀ akọ̀lù ètò àbí ètò wà mọ̀ṣòrò tó ti sọ yìí tó lálàáfíà tó gbajúmọ̀ àwọn olùrìkálì mẹ́tìlá àdẹ́bì fi kọwà tàà bá ti sọ kalẹ̀ nìkan kí ni káwú àwọn olùrìkálì mẹ́tìlá ìtààmẹ́ ní ṣáàrì mẹ́kọ́lákọ̀ ẹ̀rí pé gbogbo àlàyé tí a ń sọ lẹ́yẹ̀ kọ̀ọ̀kan ilẹ̀ ní tó burú lẹ̀ èjò tó ọlọ́run fún mi ní ọ̀rọ̀ kan ṣoṣo tàbí gbólóhùn kan tó kó ìtumọ̀ tó pọ̀ sínú ẹwà orí kálímọ́tìlá ìtààmà ìtumọ̀ rẹ̀ mo sáàdì ọlọ́run pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ yìí tó pé kúrò níbi aburú gbogbo tó dá àwọn kìíní kan báyìí tí è ṣe ọ̀kùn sẹ́ntìmì tí ma jẹ́ tí ma pààyàn tó bá pààyàn tó rúfẹ́ ẹ̀kúnkọ́ ìkan bẹ̀jẹ́ ń pè lógòhùn ṣoṣo lérí àwọn ní àwọn ewé ń kọ́ tó wà ní ogbó tó yíó fara kan bí ìdẹ́gbé gbogbo sísẹ́mù ẹ̀ ó dàrú tí ara ọmọ ẹyàn tí ò ní mọ̀tí tó ń wà ewé kan bẹ̀jẹ́ ń pè lálùpà ìdá sáà bàbá wa ń sọ tá ń pè ní dàíkó wọn ni ó gbẹ́rìnlẹ̀ jẹ́ pé mi ò rẹ̀ tó lù rí ṣùgbọ́n ó fi ṣẹlẹ̀ rígbà kan ọmọ kan tó kàn dédé kúrò ń sùn wọ́n rántí gbà yìí ó sá rìn lọ ọ̀nà Ògbómọ̀ṣọ́ tí rìn lọ títí kan kan lọ rí wọ́n ló nígbà tó nìkan bá fọwọ́ kàn kó tó mọ tó ń ṣe wọ́n pè wọ́n ló lu dàíkó tí a bá fi lu dàíkó báyìí kò ní mọ tí ń ṣe mọ́ yóò sàmọ́ rìn lọ ní tó dé Port Harcourt yóò sùn ó dìgbà tí wọ́n bá tó rí ewé wọn àrí tó dákọ̀ ẹ̀ pé kọ́lọ́run àrẹ̀mọ́yé nǹkan tó pọ̀ tó ẹyọ kan àjọ àrànàbì ẹyọ kan pé pé ń ṣàrì máa kọlàkọ̀ àbúrú tó dá òun ló ma gbogbo tó dá òun ló sì máa burú tí wọ́n lè ṣe fún yìí nǹkan mí nǹkan tó rò kó dá èyí tí wọ́n sọ Ebola àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n sọ wọ́n ló wà lára ẹranko ẹran ìgbẹ́mì tó ló pa tó jẹ àrùn lè wà lára àìsàn lè wà lára tó lè kó látara ẹran

ó wá ń lọ kánò ìgbà tó lọ wọ́kọ̀ kánò ó yá níbi junction ògbẹ́ndì tó lọ ọ̀nà burúkú ní junction ìbẹ̀ṣẹ̀ ìpọ́kọ̀ náà ti wà ń bẹ̀ ibẹ̀ ló ti lọ́wọ́ àbólọ́wọ́ ní 77 ní kàrẹ̀ àbólọ́wọ́ ní gáràjì àbólọ́bí àkùngbálọ̀n ló ń lọ ẹ ti wá dé ìbílò oh god síra táàfà ní kí mọ́ sọ sápò tàbá ń travel gbogbo àgbé ẹ̀ sílé tó sọ̀kalẹ̀ nínú ọkọ̀ níbi ìlú tó tún wọkọ̀ míì tó wà mú tíra tó sọ sápò ní àdúgbò tó bá ló sọ̀kalẹ̀ kí ló fẹ́ ṣọ́ láti bí lò padà sílé tó fi fẹ́ wá mú tíra ìgbà tó ń lọ kí ló ṣọ́ títí dèjì lò tó ti rántí tíra tó bá jọ́ lọ ní kí ló wá dé tó kúkú gbára lé so gbogbo àwọn nǹkan tá ń kà sí ìtàwákùn ó ń bẹ̀ẹ̀bẹ̀ ìgbára lọ́lọ́run páàmù tó pé gbára lọ́lọ́run pátápátá yẹnyẹn torí kọ́lọ̀ gan ló lè ṣọ́ọ̀yàn aṣòfíra kan sápò àbẹ́lòmí gbígbẹ́ ti ń lọ lọ́nà ìgbìní kan ò bá rí sínú omi gbú ẹ́fàáfàá wọ́n ayé òun ti bàjẹ́ òun tẹ́ lọ kánò báyìí kí ni kóhun ṣe ó ti bí kèfèrí nìyẹn torí kó ti gbára lé nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́ èyàn máa di kèfèrí látara tàwákùlù èyí gbára lé bí àbó òká ní òká ilé ẹgbẹ́ ní ẹ̀kìní kan ní ní kí ní gbogbo wọn ìrànwọ̀n ni àwọn tánà bí ìdíkọ wà ìtì tó ẹlòmí tó bá kọ́ débì kan ọ̀fọ̀ tí ó pé àtòdìdì ẹ̀yìn ayé ẹ̀yẹ jẹ́ ọmọ kan gbogbo àwọn tó pè yẹn ní ìsìn kankan tó ń gbé tó ń pè ń gbé ó sì lè ti torí pé gbogbo kúlù ṣe ìfáàní lọ́lọ́run gbogbo nǹkan ni sọ àjẹ̀nú náà máa kú ṣùgbọ́n yóò ní so ètò ń pè yẹn ti dòkú ó ti kú kò gbọ́ nǹkan kan mọ́ kò lè protect yẹn so àfikẹ́ yẹn gbára lọ́lọ́ so eléyìí ìsinmi ní súnà tí ẹ̀ bá ti ṣàkárì ń lọ ti ẹ̀ nìyẹn ẹwọ oríṣiríṣi àwọn àdúrà àwọn àdúrà àtàwọn ìrántí ọlọ́run tá fi ń kà ìmọ̀ fún mùsùlùmí ìsinmi ni ìmọ̀ jẹ́ kọ́kàn yẹn ó balẹ̀ ni ló kò sí ìkàkà so ká gbìyànjú láti mọ súnà yẹn pàápàá ìwé tá à ń pè ní hismul muslim àdúrà ìṣọ́ tàbí odi ìṣọ́ mùsùlùmí ìfẹ́ tún sí ní yorùbá nìyẹn english ẹ̀ náà wà citadel of the believers ìkan ni fortification of the, of the muslim ìdí láwọn èèyàn fi máa mú citadel yẹn ju fortification ni pé transliteration kéwú tí wọ́n fi bí èyí roman state rbd tí wá kọ́ ẹ́ irú aláhùmọ̀ wọ́n ni a lí a u ní ọ aláhùmọ̀ èyí ó lè kábàá pòrògbódíyé so ìtí tí wọ́n fi máa sọ sí <clears throat> sípádẹ́lì ṣùgbọ́n ká gbìyànjú ká mọ̀ gbọ́ àwọn nǹkan wọ̀nyí ọlọ́run kó fún alágbọ̀yọ́rọ̀ rẹ̀ ọlọ́run kó mọ̀ fi ṣọ́ rẹ̀ ṣọ́wá ìjà burú gbogbo nǹkan tó dáhùn ọlọ́run kó láwàá bí àbúrò tó dáhùn اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واهدنا وافتنا إلى العدل وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة ما إمام وين داني يا àdúrà ìrìn àjò gẹ́bẹ́lẹ̀ ní gan wọ́n sórí ìgbàbí ó ṣe ajẹ́ gbogbo ìgbà ìjọta sórí náà ó gùn lóòótọ́ alaikun salam ṣe àwọn ìgbà ìrọ̀jù láì sáàmọ́ ní sáàrì mọ́ sọ́lá kò fún ah, ìyẹn wà ń bẹ àwọn ìgbà ìmọ̀dìlá ìtààmọ́ àwọn ìgbà ìmọ̀dìlá ìtààmọ́ ti yẹn wà ń bẹ ní sáàrì mọ́ sí àlá àgbàdo bíi maṣàlá ní gbọdọ̀ bí i wà kí lẹ́bí wà ikọ̀ bí i wà ṣáàrí ìbàdí oní bàbá ń kà yẹn ìyẹn tàlá tí ẹ̀bá lálà pẹ̀lú báyàn lójú àlá tó ní ìdí ààrẹ o tó rẹ́lómi tó bá jí láàárọ̀ bá ààrẹ tí ó sàdọ́dọ̀ àwọn babaláwo tàbáwọn àfáà lúpàá ìdàn in fact ewu àwọn olùkálùmọ́tí láì sáàmọ́ ní ṣàrì mọ́ kọ̀lákọ̀ ní ṣàrì mọ́ kọ̀lákọ̀ ó wà ní ìsìtàbẹ̀lẹ̀ jẹ́ lọ́wọ́ ó wà ní ìsìn muslim ó wà bẹ̀ dáadáa ó wà tó bí ọ̀nà méjì àbí mẹ́ta tó wà ó wà níbi ìrántí ọlọ́run ojoojúmọ́ ní sí rẹ̀ ó tún wà níbi ìrántí ọlọ́run bí ìrìnmọ́ ń ṣe tí ìrìn bá débì kan tó bá gúnlẹ̀ ń bẹ̀ lórí àjò wà ń bẹ̀ náà ọlọ́run fún alágbẹ̀yọ rẹ̀ ọba alaikum salam bẹ́ẹ̀ni mo ti sọ́lẹ̀ kankan ló gúnlẹ̀ kí kó délé ẹ ń lọ lọ́nà tó yẹ ẹfẹ́ tọ̀ ẹfẹ́ ṣù ìyẹn nígbẹ́ ẹfẹ́ yàgbẹ́ ọkọ̀ yín bàjẹ́ epo yín tán lójijì kankan sàtẹ̀lẹ̀ tàbáwọn kan ní wọ́n fẹ́ jẹun ibi ń pa wọn oríṣiríṣi ẹni wùyà kò bá jáàrin ìlú lẹ́gúnlẹ̀ sí o kò mí ìpinnu gbó irú kọ́kọ́ ọmọ ẹ̀yà jẹun ẹ̀ẹ́n èèyàn ó tún ṣe o torí ẹlẹ́wà ń lé oúnjẹ ní ìsìnkú láwọn Boko Haram dé àbí àwọn gbọ́mọgbọ́mọ àbáwọn kidnapper àwọn jínigbé wọ́n kàn ní ẹ́ẹ̀ṣì wọ́n tún ní tún dá àwọn wọnú gbó lọ ọlọ́run ṣàánú wa àwọn kìíní ilé yìí ó wù kò ní yé èèyàn bí yóò ṣe ráńbẹ̀wọ̀n wọ́n mọ̀ ti kọ́ àwọn kan lọ́gbà ó ní ọkọ̀ ohun ọmọ nǹkankan ọlọ́ọ̀lọ́ṣọ́ pẹ̀lú ìgbàgbọ́ ni ó bá di nígbàgbọ́ lọ́ọ̀lọ́run bí ìdínlá náà alẹ́kùn sàlámtìlá ẹjẹ́ jí bàbá bàbá bèèrè àmì ò àmì ò àmì ò àmì ìdòkú ọ̀rẹ́ mi sọ̀rọ̀ náà sífà ọgbọ́gbọ́n kan pàdé oyé ọmọbìnrin yẹn ọmọ bẹ́ẹ̀ ló lọ yìí tí lọ ọmọ mẹ́rin ló wà wọn ó wà sí ọ̀rẹ́ Ọbẹ̀ ẹ̀dìgbà aládàgbé olùwò tọ̀ ọbẹ̀ ẹ̀dàgbé lọ. Wọ́n tún kọjá ọdún kan. Ọdún kan. Ṣá tó kò ní kó kíbi tó ọtí wákàtí tó gbà láyé. Oníkọ̀kọ̀ ọ̀gbọ́dọ̀ oníkọ̀kọ̀ ọ̀gbọ́dọ̀ kọ̀kọ̀. Olùpẹ̀ owó àtọ́gbà lọ́dọ̀ rẹ̀. Èrè méjì lọ́dún rí afẹ́, oko èrè méjì. Bẹ́ẹ̀ni, lẹ́kìtì. Ní Èkìtì ní ọ̀rọ̀ yín, èyí ò lè sọ pẹ̀lú ìdánilójú ó yá ń ní ni àbálìjẹ̀mú kọ̀ ṣùgbọ́n tá bá wo ọ̀rọ̀ yẹn dáadáa mú bá wo ọ̀rọ̀ ní dáadáa ó ṣe é ṣe kí ọkùnrin tó fẹ́ obìnrin yẹn kó má tọrọ rẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni tàbí ẹni tó wà nípò bàbá fún fáńkì òhúnná di ibni ahìlìhìnnà ní kùrán sọ ẹ fẹ́ wọn pẹ̀lú ìyọ̀ǹda àwọn ará ilé wọn èèyàn ó fún ní mahar ẹ̀bùnfẹ́ tí ó béèrè wà á tún ní sáà sọ̀dúkọ́ ti hìnnà so irú obìnrin báwọn ní ìsìn bàbá bàbá òun wà ní kútúnwéjì ẹgbẹ́lẹ̀ yorùbá ń jọ ní ọ̀yọ́ wọ́n ni kò bá jẹ́ kútúnwéjì kútúnwéjì ò dẹ̀ púpọ̀ náà o lọ́nà tó tó mẹ́yẹn tí yàn tó dá ọ̀hẹ́ bó sì ṣe ejìnrìn ló wà ẹni wíà èyí ò lọ wá ta ló bi èyí ó àwọn òfin tọ́lọ̀ ń fi lélẹ̀ yẹn tí ò ní jẹ́ kéèyàn lọ fẹ́rú àjànú rú obìnrin ìsìn a lè mọ́ lè sọ pàtó pàjànú ó sì lè dá àjànú bẹ́yìn ṣe sọ ṣùgbọ́n ká níjọ́ tí wọ́n fẹ́ fẹ́ tán bàbá ẹ̀ èmi ni bàbá rẹ̀ a lè mọ̀ràn rẹ̀ a mọ̀ nípa ẹ̀ oníṣẹ̀rẹ́ ìsìláàmù faramọ́ kákan róbìnrin kan títí ká sọ pé ti di ìyàwó wa ká gbé wọlé a sì so yìgì bàbá bá aláfẹ́ so yìgì hmm? ta mọ́jọ́ àbí àwọn kan bó ṣe èèyàn méjì wàṣẹ́ ìdẹ́yìn adìní àti ó kéré jù ẹlẹ́rìí méjì àwọn kan ó pààyàn ló lógbó pé obìnrin yẹn kò yé wa o akàdédé rí inú ìlú ìtìrìn ìkìyàn àmẹ́yẹ tó sú o ṣẹ́gẹ́tì rẹ̀ǹdì so àwọn nǹkan yẹn ni ṣẹ̀rí àánú àwọn ṣẹ̀rí àgbékalẹ̀ yẹn láti má jẹ́ ká kó sírú pàkúté bá wọn so kọ́lọ̀ kó ṣàánú wa wọ́n lè kí mọ́ dáadáa torí àyà Kùránì jẹ́ ká mọ̀ ipá ṣẹ̀tàn bímọ afatakhiduhu wa zuriyatahu awliya min duni ọlọ́ni ṣẹ́ mú òun àti àwọn ọmọ ọmọ rẹ̀ ní ọlọ́run yàtọ̀ sébi ni níbẹ̀ àwọn afáàfà yọ wípé ó fi hàn sáṣẹ ìtọ́ mi díẹ̀ lè tó náà ń bímọ so àǹjànú obìnrin yẹn lè bímọ dáadáa lè bímọ tó bá jẹ́ bẹ́ẹ̀ so ṣùgbọ́n nínú ta lè fi mọ̀ ó ní pé tẹ̀rí àti ní mọ́fẹ́ wọn àfi kí ibi bàbá rẹ̀ bá wà ìwà lọ tó wá jẹ́ àǹjànú obìnrin náà hù apáta ní tàbí òun gbé torí ẹlòmí kì í ṣàǹjẹ̀lú ó kàn gbé ní òwà pátá ah. nílùú àìní ní kàrẹ̀ ń bí níbẹ̀ bàbá kan wà tó ń lọ ń gbé ọ̀nà òkú ńgbà ó jìnà sí ìlú ńgbà náà wọ́n jẹ́ ń kọ́lé súnmọ́ ni máa yẹn ọwọ́ kan lóní so àwọn èèyàn máa ń wò pé bóyá àjànú ni bàbá ń kì í ó nílé wọ́n lè tẹ́ so ọmọ kan lè wá láti irú ibẹ̀ kó mú yẹn lọ bẹ̀ bàbá yẹn wọ́n padà sọ pé kó pe àwọn ará ilé rẹ̀ wá jókòó abẹ́mọ̀ tí yóò fi àsátìn yẹn pé tí yóò fi fìdí rẹ̀ múlẹ̀ pé lè ṣàjọ sí ọlọ́run tó ṣàánú wa ó ṣe rí yẹn apá àbáàsì mo rò pé ẹgbẹ́ bèrè nǹkan kan sí bọ́bá náà ti náà fi dúnìyà asánátà fìlà àkírọ́tì asánátà wákìnà àdábánẹ́ اللهم صل وسلم على عبدك نبيك ابن عبد الله وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته